والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وصحبه ومن والاه وبعد السلام عليكم <clears throat> ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى وعن علي رضي الله عنه قال ليس في البقر العوامل صدقة رواه أبو داود والدار قطني والراجح وقفه أيضا وعن عمرو بن شعيب عن أبيه عن جده عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من ولي يتيما له مال فليتجر له ولا يتركه حتى تأكله الصدقة رواه الترمذي الدار قطني وإسناده ضعيف وله شاهد مرسل عند الشافعي وعن عبد الله بن أبي أوفى قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أتاه قوم بصدقتهم قال اللهم صل عليهم متفق عليه وعن علي رضي الله عنه أن العباس رضي الله عنه سأل النبي صلى الله عليه وآله وسلم في تعجيل صدقته قبل أن تحل فرخص له في ذلك رواه الترمذي والحاكم حديثي أونا تجاه حديث هو نقوى إداجو الزكاة حديثي على قولون أجاه ọ̀rọ̀ tí لا gbà عليك ibn abi talibin radiyallahu anhu ọlá nàbí muhammad ó ní òun ló sọ ali ibn abi talib sọ yìí pé laysa fil baqari al-awamili sadaqa wípé àwọn màlúù tá n bá ń fi ṣiṣẹ́ àní yọ zakat lára wọn àwọn màlúù tá n fi ṣiṣẹ́ àní yọ zakat lára wọn Abu Dawud àti Ad-Daraqutni àwọn ni wọ́n gbé ẹgbà wáyé jáde nínú tírà wọn ṣùgbọ́n ìyapa wà láàrin àwọn olùmọ̀ pé sọ̀rọ̀ ànábì ni àbí ọ̀rọ̀ Ali ibn Abi Talib tó bá sì pọ̀rọ̀ ànábì ni àjẹ́ ìpè ìdájọ́ tó mú wáyé tó bá fi ẹsẹ̀ rinlẹ̀ ohun tí a gbọ́dọ̀ mú lónìí báwọn màálùú wa ta ni eléyìí tó ṣe wípé à ń lò wọn á fi roko àwọn màálùú ta ni tó ṣe pé àwọn ni wọ́n bá wa kọlẹ̀ àbáwọn màálùú ta ni táǹfì wọn pọnmi lódò àwọn màálùú báyìí àmà ní yọ zaka nínú wọn o ó túmọ̀ sí wípé iṣẹ́ tí wọ́n ń ṣe ó ti di. ọ̀nà káyọ zaka lára wọn iṣẹ́ tí wọ́n ń ṣe é sìn wá kò ní í mú kí yíyọ zaka nínú wọn jọ̀ràn yàn lórí wa eléyìí ìyẹn tó bá jọ̀ràn Ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó bá ṣe pé ọ̀rọ̀ Ali ibn Abi Talib tie a jẹ́ pé bóyá ń nípa màálùú tá à ń bá ń fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ìwà tó ṣe pérò ọ̀rọ̀ yìí laysa mimma yuqalu min qibali ar-ra'y kò sí nínú ọ̀rọ̀ rori sọ kò sí nínú ọ̀rọ̀ téèyàn kàn lè rori sọ rú ẹ̀ irú ọ̀rọ̀ báyìí ńṣe jẹ́ pé ọ̀rọ̀ sallallahu wa torí rẹ̀ àwọn olùmọ̀ọ́sọ ipe kò sí nínú ntẹ̀yàn lè rori sọ̀rọ̀ rẹ̀ ìdájọ́ rẹ̀ ní pọ́nrọ́ ànábì ni ṣùgbọ́n ní ìgbà tí wọ́n wádìí lọ tí wọ́n wádìí bọ̀ ohun tí àbádé ìwádìí fi hàn ní wípé ọ̀rọ̀ Ali ni kìí sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá sì ti jẹ́ bẹ́ẹ̀ àṣekú kò sẹ́rìí bẹ́ẹ̀ nìyẹn náà nítorí pé ẹni tí ọlọ́run pa wá láṣẹ ká tẹ̀ lọ́rọ̀ rẹ̀ òun náà lànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam qawlu sahabi ọ̀rọ̀ tí sahabi bá sọ innama yakunu hujjatan bi shurut ọ̀rọ̀ sahabi kìí jẹ́ ẹ̀rí tá a máa fi tá a máa fi fìdí ọ̀rọ̀ múlẹ̀ nu ṣẹ̀ríà gbogbo gbà láì jẹ́ pé àwọn májẹ̀mú kan pé sára rẹ̀ táwọn májẹ̀mú bá pé sára rẹ̀ a lè fi ọ̀rọ̀ sahabi ká fi ṣe hujja. bí pé ńgbà tó sọ yẹn àwọn sàhábà mi irú rẹ̀ làwọn náà sọ àbí ńgbà tó sọ yẹn ààrẹ ni tó takò gbogbo wọn gbẹnu lọ́ọ̀ni eléyìí túmọ̀ sí pé yóò di ẹ̀rí tá a lè lò nínú ẹ̀sìn ọlọ́ọ̀ ṣùgbọ́n ńgbà tó ń sọ tiẹ̀ ẹlòmínà sọ tiẹ̀ kan ju kan gbogbo wọn lẹni àpọ́nlé lọ́dọ̀ wa torí rẹ̀ ní wọ́n rò tó fi sọ tiẹ̀ àkàkùn fi sọ àwọn àní fún tẹnìkan lọ́lá lórí tẹnìkan àfi ká mẹ́rin mi wà látòde á mẹ́rin mi wà látòde tó jẹ́ pé yóò gbè fún ẹni tá a fẹ́ fọ́nrọ̀ rẹ̀ lọ́lá lórí tẹnìkejì bàtí ò bá sì ti sí a lè sọ ipò ọ̀rọ̀ ẹnìkan nu wọn kọ́ ẹ̀rí ń lórí ọ̀rọ̀ ẹlòmíì eléyìí jẹba tó bá ṣe pé àwọn sọ̀hábà nu báwo wà láwa àtàwọn ẹni tó dé lẹ́yìn àwọn sọ̀hábà tọ́mọ̀ á sọ pé nìkan ọ̀rọ̀ rẹ̀ hujja al-alimul hujja pé olùmọ̀ni ó ń gan ẹ̀rí ọ̀rọ̀ tó múnádóko ni ó ń fúnra rẹ̀ irọ́ ni kò sí ń tọ́jọ́ mẹ́yẹn torí ẹ̀ tẹ́ bá gbé sórí skéèlì òfin bí wọ́n ṣe mú òfin á rí i pé kò sí àwíjàre kan nínú ọ̀rọ̀ ẹnikẹ́ni tó yàtọ̀ sọ́lọ̀ tó yàtọ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí tó lè wúlò tá a lè lò nígbà tó bá wà látọ̀dọ̀ àwọn sàhábà ó ní àwọn mẹ́jẹ̀mú Ile tó ṣe pé ọrọ kiri ọrọ tí sàbí sọ kọrọ yẹn tó jẹ ní ta lè fi ṣe kíni ta lè fi sẹrí. wáyé o nínú fíkìlì islámì ọ̀rọ̀ wà látọ̀dọ̀ àwọn fuqaha lórí pé màálù àbí ràkúnmí àbí yà màálù àbí ràkúnmí ọ̀kanu méjèèjì èyí tá à ń bá ń lò láti fi ṣiṣẹ́ báyà ń bá wa pọn mi báyà ń bá wa yọ zakatu lára rẹ̀ àgbọ́yé apá kan nínú àwọn fuqaha torí pé kí ni bàtà ti ń lo àwọn ẹranko yẹn fún iṣẹ́ àbùkátà láti yọ zakat lára wọn ó túmọ̀ sí pé a máa sìn wọn kó lè bá a máa pọ̀ sí bó ti ṣe jẹ́ pà ń sìn wọn kó lè máa bá wa ṣiṣẹ́ èyí tá a yọ zakatu lára rẹ̀ májẹ̀mú rẹ̀ ní kọjá pé a ní wọn à ń sìn wọn à ń bọ́ wọn àbí à ń dà wọn à ń dà wọn kún lè bá a pọ̀ sòyọ́ jẹ́ pé èròǹgbà wa lórí ẹranko ni kíkún lè bá a pọ̀ ṣùgbọ́n èyí tó ń lò láti fi ṣiṣẹ́ kìí ṣe èròǹgbà rẹ ni pé kó lè bá a ṣe kíni kó lè bá a pọ̀ tírú rẹ bá pọ̀ ó tún pọ̀ fún sẹ́ni tẹ̀lé yìí túmọ̀ sí pé kò ní sí zakati nínú rẹ̀ ẹ̀ màálù tí wọ́n á sọ ń bíbà kò ní túmọ̀ sí pé màálù lásán lọ̀rọ̀ báwí ó tún bá ń tọ́jọ́ màálù wì nínú tí máa ṣiṣẹ́ bíi màálù ìyẹn ràkúnmí torí pé sẹ́tì ràkúnmí lè ṣe màálù ò lè ṣe bọ́yá omi lẹ́fẹ́ fi pọn ni màálù ò lè pọn arú ẹ̀ bọ́yá ẹrù lẹ́fẹ́ fi gbé ni màálù ò lè gbérú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ràkúnmí wọn yìí sábà fòun rolẹ̀ gẹ́gẹ́ mẹ́sẹ̀ máa ń fi màálù rolẹ̀ ṣùgbọ́n tẹ bá tírèènì rẹ̀ ó náà bá yín rolẹ̀ yóò bá yín kọ̀bì torí ẹ̀ eléyìí jẹ́ àdìsí hadithi tó tẹ̀lé lẹ́yìn ó jẹ́ hadithi amr ibn shu'aib látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá ńlá rẹ̀ títí dọ́dọ̀ abdullah ibn amr radiyallahu anhuma wọ́n anabi wa kí àti ọlọ́lọ́wọ́n bá kó máa bá ọ sọ pé man waliya yatiman lahu mal ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ alágbàtọ́ fún ọmọ òrukàn kan tó lówó èèyàn jẹ́ alágbàtọ́ fún ọmọ òrukàn lọ́mọ òrukàn tó lówó tiẹ̀ ṣé a máa lo owó yẹn láti fi tọ́ ọmọ òrukàn ni a máa mu díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi di pé owó fìdí jálẹ̀ tàbí owó yun tá a lè máa padà ká máa fi ṣòwò àbówó yẹn ká bá kí à ń ra dúkìá jọ láwọn dúkìá tó ṣe wípé wọn ò ní máa jẹwó dúkìá tó yẹ pé yẹn máa fi dewó mọ́lẹ̀ bí ká mówó ọmọ òrukàn yẹn ká bá fi ra lẹ́jọ́ àbí ká mówó rẹ̀ ká bá fi ra lẹ́jọ́ àbí ká mówó rẹ̀ ká máa bá fi ṣe káràkátà àbí ṣe lákàn máa náwó yẹn lé lórí nípa ètò ilé ẹ̀kọ́ rẹ̀ tí ó máa lọ nípa ètò ẹ̀wù tí ó wọ̀ sọ́rùn oúnjẹ tí ó máa jẹ sínú ibi tí ó máa gbé bẹ́ẹ̀ náà la máa náwó lé lórí sí táwọn àwọn adágbà tí ó gbọ́ pé owó tabua òní bàbá òun kò fi sílẹ̀ fóun bàbá tí mójútó ọ̀la àmọ́ bó ṣe sowó bàbá tí ó ń ṣe alágbàtọ́ rẹ àmọ́ bó ṣe jẹ́wọ́ wọn náà mọ̀ á sírò kí ló fẹ́ sírò níjọ́ tá a sanwó sùkúù níjọ́ tá a tún ní kí wọ́n tún gbowó kíní kan wá ẹ̀ kọ́dà oúnjẹ tó ń jẹ lóṣù kọ́dà kó yọ ẹ̀mí wa là ń pààrọ̀ aṣọ bẹ́ẹ̀dì rẹ̀ ṣé gbogbo eléyìí náà máa ṣírò nígbà tó wọn bá yarí tọ́jú àdá kò sí tàbí ṣùgbọ́n wípé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ pé tí wọ́n bá jẹ́ alágbàtọ́ lórí ọmọ òrukàn wọ́n máa bá wọn sọ owó wọn dáadáa wọ́n sì máa darí owó yìí lọ sí ọ̀nà tí owó òfin ní di pópó ra lọ́wọ́ ó sì ń bẹ nínú wọn àwọn onínà bùtùlù àwọn onínà pa àwọn ẹni tó jẹ́ pé tí wọ́n bá ń ṣàmójútó lórí ọmọ òrukàn gbogbo ọ̀nà táwọn náà tí wọ́n fi rí jẹ nínú owó rẹ̀ níjà àbòsí òun náà ni wọ́n máa sánà lórúkọ pé anumakan kì í nulẹ̀ gẹ́gẹ́ bí òwe àwọn oúnjàmbá wọ́n á mú owó ọmọ òrukàn àwọn náà máa jẹ́nu ẹ̀ tó bá fi tọrọ tọ́jú rẹ̀ àwọn jẹ́ sísì tó bá fi tọrọ tọ́jú ẹ̀ wọ́n jẹ́ sísì wọ́n sì máa ṣírò pé kọ́bọ̀ mẹ́jọ làwọn ti ná báyìí bẹ́ẹ̀ ni kọ́bọ̀ mẹ́jọ wọn náà ṣùgbọ́n ta ni wọ́n ná lé lórí wọ́n ná mẹ́ta lórí ọmọ tó lówó wọ́n ná márùn lórí ara wọn. wọ́n ní ẹ ṣe bọ́lọ̀ ń sọ pé káwọn ọmọ jẹ owó ọmọ òrukàn àfi lọ́nà tó dáa ọ̀nà tó dáa làwọn gbà jẹ báyìí kìí ṣe ọ̀nà tó dáa nìyẹn o ọ̀nà tó dáa òun náà ní kíkẹ́ ẹ máa bá a ṣòwò pẹ̀lú owó yẹn àbí kẹ́ ẹ bá di owó yẹn mọ́lẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe wípé yóò di àdéwábá fún ọmọ ní nǹkan tó ṣe pé tílẹ̀ bá ti ń sú tílẹ̀ ń ma tílẹ̀ bá ń sú tílẹ̀ ń má owó rẹ̀ ó tún máa ga sí iyì rẹ̀ ó máa pọ̀ sí nígbà tó ọmọ bá fi dipò di géńdé à owó èlò lápé bàbá rẹ̀ fi sílẹ̀ èlò lówó ti dà nísìn so irú rẹ̀ lọ́yẹ kẹ́ ẹ bá fowó ṣe kì í ṣe pé kọjá yìí pé ẹ dojú owó kọ pé ẹ fẹ́ bá ra mọ́tò mọ́tò tí wọ́n máa gbé lọ skul ẹ tún fẹ́ bá gba nani nani tí wọ́n máa tọ́jú ẹ ẹ tún fẹ́ gba kúkú tí wọ́n máa dáná oúnjẹ fún ẹ tún fẹ́ gbẹni tí wọ́n máa fọṣọ ẹ fẹ́ gbẹni ẹ fẹ́ gba gádínà tí wọ́n máa sí géètì ẹ tún fẹ́ ẹ nínú owó wo. torí ẹ hadith yẹn sọ pé fẹlẹ tẹjẹrì lẹ ẹ mú owó yun tọmọ òrukàn yìí ni ẹ máa fi ṣòwò fọmọ yìí ni o. wala yatrukuhu hatta ta'kulahu sadaqa ẹ gbọ́dọ̀ fi owó lẹ̀ kẹ́ máa múná kẹ́ máa múná títí tí zakato fi jẹ́wó tán títí tí zakato fi jẹ́wó tán tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé tẹ́ ẹ bá bá mójútó wọ̀nyí tẹ́ ẹ bá bá mójútó wọ̀nyí ohun tó dájú òun náà ní pé zakato ó jẹ́wó tán o tí owó bá tó ní sọ́ọ̀bù tó bá tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakat tó sì jẹ́ pé. ìgbà tí bàbá ọmọ kú ọmọ òtí ẹ̀ tí ì pọ́dún kan owó tó ọmọ ìwà jogún ó ń lọ bí mílíọ̀nù mẹ́wàá mílíọ̀nù mẹ́wàá yìí tí a bá ń yọ ìdá kan nínú ogójì ìdá kan nínú ogójì ìdá kan nínú ogójì ìdá kan nínú ogójì owó yìí títí tó wọ́n yọ̀dá kan ní one over forty lọ́nà twenty tí bó ti di twenty over forty èlò lọ́lọ́ five million five million lọ ní twenty years gba náà lọ́mọ tó dàgbà tó di géńdé tó tówó ná owó pọ̀ ní àbódínkù báyìí kódà yóò tún dínkù jù bẹ́ẹ̀ lọ torí pé owó yẹn ò ní máa bẹ ní ten million lọ táàfin máa wá yọ one over forty rẹ̀ tí ó fi máa jẹ́ iye tó jẹ́ máa dínkù ni yóò máa máa torí di eléyìí zakat lè jẹ owó tán o ẹni tí ó bá ń yọ zakat ó ti gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ńgbà tí hadith anabi sallallahu alayhi wa sallam sọ pé zakat máa ń yọ nínú owó kò dín owó ìyẹn ni pé ìwọ tó ń yọ zakat ò ní jókòó tẹtẹrẹ wàá tẹra mẹsẹ nínú kó tẹra mẹsẹ alibarika ọmọ pọ tí ọmọ wọnú dúkìá rẹ àmọ́gbà tó bá ti sọ̀rọ̀ alẹ̀ kò sí tàbí ṣùgbọ́n paris kì ọmọ lọ náà ni bàbá ti yọ zakat ní ọmọ lọ zakat yìí jẹ́ kówó dínkù ìyẹn ni pé bàbá ti yọ zakat ó tún di ṣòkòtò rẹ yóò le ẹ tún gbárí mẹsẹ mójútó dáadáa so eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa wúwo ọmọ òrukàn níran kí zakati ọjẹ tán nítorí pé ntí ìtàn tí ó sọ nípa wa ò ní da ntí ìtàn tí ó sọ nípa wa kò ní da nígbà tí ẹ̀yin bá sánà kí zakati kọ́ jẹ́ wọ ọmọ òrukàn tán torí pé ọmọ ó béèrè tọmọ ọba béèrè ẹni tí ọba béèrè wà nínú àwọn èèyàn torí ẹ̀ ẹni tó bá jẹ́ alámòjútó lórí owó ọmọ òrukàn kọ́mọ̀sì jẹ́ ẹni tó ṣe wípé yóò kàn fi owó yẹn sílẹ̀ pé mi ò fẹ́ sọnù ìfẹ́ sọnù kó ọmọ pé mọ̀ ń jẹ́ owó rẹ ibi tó wà náà ló wọ́ wà a sì gbọ́dọ̀ máa yọ zakat lórí ẹ̀ nítorí pé nínú òfin ṣẹ̀ríà kò sí pé ọmọdé lélẹ́yìí báyìí àgbàlagbà lélẹ́yìí báyìí ẹni tó bá ti lówó ní yọ ní yọ zakat lópin ìgbà tó bá ti jẹ́ muslim torí ẹ ẹ máa fi owó ọmọ òrukàn ṣòwò ìyẹn tẹ́yìn náà bá mọ̀ nípa owó owó tó sì ṣe pé kò léwu nínú owó tó ṣe pé kò léwu nínú nítorí pé ń bẹ nínú àwọn owó owó tó ṣe kó léwu nínú bíkọ́ ipò ọlọ́mọ fi owó ọmọ òrukàn bá fi ra kan wá kó gbanú gbó kó owó tó léwu nínú nìyẹn ibi ti ń kó bọ̀ wọ́n bá da yín gba gbogbo mọ́tò lọ́wọ́ yín tó o máa sunkún tó òkè kí lọ́kẹ́ nìkan dáwọ́ ọmọ padà ní. owó tó léwu nínú òun ni wọ́n máa ń dojú owó ọmọ òrukàn kọ́ ọ owó tó ṣe ikú súnmá pẹ̀lẹ́kẹ́ bíi ìdìnnilẹ́ èrè lájẹ̀ ń bẹ̀ owó ọmọ òrukàn níjọ́ tó bá sọ pé ẹ ọ̀nà tá a gbówó gbà owó tá a láàfo ẹ kíní ṣe ìlójú kówó ṣe kíní kan mọ́ a lọ́wọ́ wà lọ́rọ̀ ọ̀dùn lẹ́nu rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé owó tí ò léwu iná lèèyàn fi dúkìá ọmọ òrukàn yìí ṣe tó bá rọ̀ yín lọ́rùn kò bá ti dáa púpọ̀ jù kí wọ́n lo owó ọmọ òrukàn yẹn láti fi bá ara lé tó bá lè ràjúlé kan lọ láti fi bá ara lẹ́jọ́ tó bá lè ra ju ilẹ̀ kan lọ eléyìí torí pé àmọ̀ yín pé ilé gbọ́dọ̀ bá tún gorí ọjọ́ tó sì ń gorí oṣù bẹ́ẹ̀ ló máa níye lórí sí i bẹ́ẹ̀ náà nílẹ̀ gbọ́dọ̀ bá tún gorí ọjọ́ tó sì ń gorí oṣù bẹ́ẹ̀ ló máa ń gbówó lórí sí i yàtọ̀ sí kẹ́lọ́ bá fowó ra mọ́tò mọ́tò kìíní irọ́ lásán tó bá ra mọ́tò two million lónìí tó bá fẹ́ tà lọ́la tipátipá lè rẹ ní ra one five nítorí pé kí ni agolo lásán bánzá sọ́yẹ́ pé ni wọ́n kọ́kọ́ lọ kówó rà sọ́dà abẹ́ òkùnkùn dà abẹ́ wọ́n ni wọ́n ni kò mú kàn nínú káwọn ó bọ̀ lé àbí káwọn ó bọ̀ mọ́tò èwo ló mú naam ilé muttafaqun alayhi àbí àwọn <laughs> fi qawlan sọ̀rọ̀ méjì wà ní àbí muttafaqun alayhi tó àdúpẹ́ fọlọ́ torí pé mọ́tò tẹ rí yẹn kòkòrò jowójowó nù kò sí ntọ́kàn àmọ́ lé à tó bá rà lónìí tó fẹ́ kúta lónìí náà pẹ̀lú gọ́ọ̀lẹ̀ èrè ló jẹ sọ ẹni tí ò bá ti jẹ́ ká tí ń bá ń bọ́ ọmọ òrukàn mójútówó rẹ̀ ntọ́ yẹ kọ́kọ́kọ́ ṣe òun náà ni láà lè fi díwọ́ ọmọ yìí mọ́lẹ̀ tí òfin ni di pé zakati jẹ́ kìí sì ṣe pé ńgbà tá a mówó yẹn tá a fi ra lé à ń dọ́gbọ́n fọ́lọ́ wípé torí ká má bàa yọ zakatu nu owó yẹn sẹ́wọ̀n pélé wọ́n yọ zakatu rẹ̀ àdọ́gbọ́n o àdọ́gbọ́n láti sá fún zakatu o ṣùgbọ́n táwa ń dání sìn ọgbọ́n láti má jẹ́ kí owó ọmọ orúkọ ṣe kí ni kó pòórá ẹ gbọ́dọ̀ ní lọ́kàn yín pé à ń dọ́gbọ́n so that àfi ní máa yọ zakat abẹ́dẹ̀n gẹ́gẹ́ bí ẹni tó lówó tiẹ̀ náà ni tó wọn fowó rẹ ralẹjọ ralẹjọ ralẹjọ wọn ni à ìka burúkú kọmọba ayọ zaka ni àbí ẹkọ ni ìgbà tí wọn ń rajọ tó ń rajọ tó àníyàn rẹ gbọ́dọ̀ jẹ́ pé kí ni kí n má bà yọ zaka àwọn owó yìí kí n má bà yọ zaka àwọn abẹdẹn kò gbọ́dọ̀ jẹ́ pé àníyàn rẹ ni. wọn rà kó lè máa bíwó wáyé pé ó ti ń bí náà wọn bá jẹun bẹ́ẹ̀ tó bá kù ká máa ṣe kí ni ká tún máa yọ zaka tù rẹ so irú nǹkan yìí ni wọ́n máa fi sọ owó ọmọ òrukàn ṣùgbọ́n hadithi ibo ti ṣe dáa tó ntọ́kàn ṣẹlẹ̀ ní kíkọ́ fẹsẹ̀ rinlẹ̀ subhanallah ṣùgbọ́n àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ kò túmọ̀ sí pẹ́ẹ́rì mi ò sínú ṣẹ̀rí àtọ́tọ́ka sí ntọ́tọ́ka sí torí kọ́ lọ́n ti sọ fún anú alukur'an ntọ́jẹ́ mama ọmọ òrukàn àfi lọ́nà tó dáa ṣe àmọ́nà tó da tó yẹn fi jẹyìn oníkútẹ̀ máa ń bá fowó yẹn ṣe business inú èrè tí owó yẹn bá ń bí kò burúkú ẹ máa mówó sẹ́ẹ̀tì yín náà sọ̀rọ̀ túmọ̀ sí pé ọmọ òrukàn lọ́nà tí ọ̀dà nù torí owó rẹ̀ wọ́n lọ fi ṣe business owó ń develop nínú tó develop nínú owó ni wọ́n ti mú owó sẹ́ẹ̀ rẹ̀ jẹba o lẹ́yìn rẹ̀ iná ibni abi awfa inuwamuwa radiyallahu anhu sàbẹ̀ yìí ń fún wa nírò nípa ìṣesí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní ìgbà tán bá mú zakati wá fún ẹni tí ó yọ zakati bá mú zakati wá fún anabi sallallahu alayhi wa sallam ó máa ń sọ pé allahumma salli alayhim allahumma salli alayhim ìwọ ọlọ́run foríjì wọn ìwọ ọlọ́run foríjì wọn báyìí la nabi sallallahu alayhi wa sallam máa ń ṣàdúà fẹ́ni tó bá mú zakat wa muttafaqun alayhi bukhari àti muslim ló gbé jáde èyí túmọ̀ sí pé lásìkò tẹ́ni tó yọ zakat bá yọ zakat tó bá mú wá fún imam tó bá mú wá fún imam olórí àwọn mùsùlùmí yẹsẹ̀ lè má mọ́sálásí o tó mú wá fún lórí àwọn mùsùlùmí olórí àwọn mùsùlùmí tó bá gba zakati yẹn lọwọ rẹ à ń fẹ́ pé kó ṣàdúrà fẹ́ni tó yọ zakati yẹn kìí ṣe nítorí pé wọ́n lọ zakati so ṣùgbọ́n wọ́n lọ gbà tó fi sọwọ́ sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí sẹ́fẹ̀yìn mọ̀ ìpín gbà tá nàbì gba zakati lọ́dọ̀ àwọn èèyàn kò gbà fúnra rẹ̀ kò fúnra rẹ̀ àti pé haramu zakati bó ṣe haram lórí àwọn rẹ̀ pé káwọn náà ṣe kọ́ jẹ zakat tábà wá pé nígbà tí anabi ti mọ̀ pé òǹlò wọn jẹ ní ṣe ń ṣàdúrà fún wọn a'udhu billah anabi jẹ zakat so ṣùgbọ́n ìṣe ní ń ṣàdúrà fún wọn láti tẹ̀ láṣẹ ọlọ́run ọba wa torí pé ọlọ́run sọ pé khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum máa gbà nínú owó wọn zakat kọ́ ọ máa fi fọ̀ wọ́n mọ́ kó o sì máa fi tún wọn ṣe tẹ́ máa mú zakati wá fún ẹ o salli alayhim ṣàdúrà fún wọn kí ló dé inna salataka sakanun lahum tóra dùn àtọ́ máa ń ṣe fún wa ìbàlẹ̀ ọkàn ni wọ́n máa jẹ́ fún wa àdúrà tó o máa ń ṣe fún wa yóò máa bí kí wọ́n ní ìbàlẹ̀ ọkàn ìdínú àdìsí yìí kan náà látọ̀dọ̀ sàábé yìí kan náà ọwọ́ àna ọ̀kan nínú àwọn rìwáyàtì rẹ̀ pẹ́ni tó gbà wá gangan fúnra rẹ̀ òun náà sọ bá anabi ṣe ṣàdúrà fún un nígbà tó ń mú zakatu wa anabi sọ pé allahumma salli ala ali abi awfa allahumma salli ala ali abi awfa ìwọ ọlọ́run ṣe àforíjìn fún àwọn aráalé baba awufa ẹni tó yọ zakati ó túmọ̀ sí pé aṣàdúrà fẹ́ni tó yọ zakati àtúnṣàdúrà fún àwọn aráalé rẹ̀ eléyìí ó jẹ́ ìlànà anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́ tílé ìbàjẹ́ báwọn aṣọ ike ṣíṣe as anabi sallallahu alayhi wa sallam àtàwọn anabi tó síwájú la máa ń ṣe as-salatu fún tó níbi báyìí anabi sì ń ṣe àdúà fẹni tó mú zakatu wa fi allahumma salli alayhi báwo wá lélẹ̀ pẹ̀lú as-salatu tá a ṣe fún anabi muhammad sallallahu alayhi wa sallam sálẹ̀ as-salatu fẹ́ fi allahumma salli alayhi tá a lè sọ bẹ́ẹ̀ hmm? pé Allahumma salli alayka ìwọ ìwọ yìí Allahumma salli tá a lè sọ bẹ́ẹ̀ <laughs> so eléyìí rárá o hadith yìí tọ́ka sí pé a lè sọ bẹ́ẹ̀ láyè tó háyì a lè sọ bẹ́ẹ̀ láyè tó háyì ìyẹn láyè ẹni tó gbé zakat wa ó nìkan inú wọn sọ bẹ́ẹ̀ fún wọn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fẹ́ lómi ókè anabi ti kú sallallahu alayhi wa sallam tí àwa tá a wá sẹ́kù àwọn akúrúntù yìí náà tí wọ́n bá gbé zakati kan lọ fún olórí kan nínú àwọn olórí àwọn mùsùlùmí pétọ́ kó pin fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí tó náà sọ pé allahumma salli alayhi. rárá o wọ́n ní kásádùá fún yẹn pẹ̀lú allahumma salli alayhi wọ́n ní khọ́ọ̀sùn bin nabi sallallahu alayhi wa sallam tànàbì ni yàtọ̀ sẹ́lómi yẹn ni pé àwọn gbọdọ̀ sàdúrà fẹ́ nìkan pé Allahumma salli alayk gbàtà tí mo kí kò sẹ́ni tó tọ́ka wò sàṣẹ láti fún àfitá ni àfi anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dà tẹ́nìkan bá gbé zakati wa ń kọ́ sáwọn náà sọ pé Allahumma salli alayk àbá sọ pé kíni ọlọ́wọ́ forí jùn ọlọ́wọ́ kọ́ ghafarallahu lak wa liwalidayk. ọlọ́wọ́ foríjì ọlọ́wọ́ foríjì bàbá àtìyá rẹ̀ ìyẹn tó bá jẹ́ mùsùlùmí o kọ́ ọmọ lọ sàdúrà sí o so eléyìí jẹ́ báwọn. wọ́n nítorí wípé wọ́sọ́lẹ̀ àlẹ́yìn tọ́lọ́n wíyàn anábì nìkan lọ́lọ́n bá wíyàn àtọ̀ sáwọn èèyàn mi pèsè as-salatu fẹ́ni tó bá gbé zakatu wa torí inna salataka sakanun lahu torí as-salatu tí wọ́n ṣe fún wọn yóò máa jẹ́ ìbàlẹ̀ ọkàn fún wa kése pé inna salatakum sakanun lahum inna salataka sakanun lahum àsọ̀látù tí wọ́n bá ṣe yóò máa jẹ́ ìbàlẹ̀ ọkàn fún wa ó túmọ̀ sí pé min khususiyyati nabi sallallahu alayhi wa alihi wa sallam ad lil mutasaddiqi bis salati alayhi wa ala nínú ntọ́jẹ́ ntaasi àdáyẹnrí rẹ̀ fanabu muhammed sallallahu alayhi wa sallam yàtọ̀ sí àwọn míì nínú ìjọ rẹ̀ náà ní sísè àdúrà fẹ́ni tó bá gbé zakat wá pẹ̀lú pé allahumma salli alayk. àyàfi tí wọn náà bá lè ti yé wa o tètè wọn náà bá sọ pé allahumma salli alayk àfẹ́ nìkan yóò sẹ́kànnù ńlọ̀hù. anna laka dhalik mo ni wọ́n ti lè rí bẹ́ẹ̀ wù mo rò pé yé wa ìdínú tó fi jẹ́ pé tànàbì nù kò sí fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ tọ́ eléyìí jọ ọjọ́ sọlẹ́tul jẹnáza sẹ́wọ̀n pé allahumma sọ́lì àlẹ́ àdúrà níbi tẹ̀lé sọlẹ́tù nígbà tí wọ́n sọ pé wọ́n sọ́lì àlẹ́ yìí sọ̀sọ̀lẹ́tù fún wa ẹni pé sàdúrà fún wa ní a ti sọ pé as-salatu lédè lárúbáwá ọmọ wa pẹ̀lú tuma àdúà tó tó bá wá wá sí sọ̀látùl janaza èyí tó ń túmọ̀ sí sọ̀látùn shar'iyya sọ̀látù tánàbí sallallahu alayhi wa alihi wa sallam tóun bá ṣe fẹ́ni tó kú nínú ìjọ yìí tó bá ṣe sọ̀látùl janaza sẹ́ni tó kú nínú ìjọ yìí lára àwọn eléyẹn oríire wọn ga púpọ̀ yàtọ̀ sí kí ẹlòmíì kọjá kó ń lọ sí sọ̀láàtì yẹn sí lára orí bẹ́ẹ̀ náà àmọ́ à ọ yàtọ̀ ẹnìkan kú anabi sallallahu alaihi wasallam gbara sàárì rẹ̀ kọjá níjẹ́ olè sin eléyìí náà rí wọn ni kí ló dé tẹ̀ wàá sọ fún mi wọn lóru ni a sì fẹ́ yọ ọ lẹ́nu. anabi bá ní ọba dúró oníkàwọn sọhábà kó tó sẹ́yìn o tó bá ṣe sọlátùl janaza sára sàárì rẹ̀ ó ṣe sókù lára gbá ara sàárì rẹ̀ ó ní inna hadhihi al-qubura mamlu'atun dhulma innama Allahu bisalati alaykum gbogbo àwọn sàárì tẹ̀rí ìbáyọ̀ wọn kún fún òkùnkùn òkùnkùn bírímù bírímù ní máa bẹnu sàárì kọ̀ọ̀kan sọláàtì tí mo bá ṣe sókù yín lára lọ́lọ́wọ́n bá máa fi tàmálẹ̀ sí yàtọ̀ sáwa o innama yunawwiruha Allahu bi salati ṣé wàá wá ní tíyìn tẹ́ǹsì lọ́lọ́run ọba ọmọ fìmálẹ̀ sínú àwọn sàárè yìí látàrí sọ̀láàtù mi tí wọ́n bá ṣe sókùn yìí. so eléyìí náà tún jẹ́ títa ni tànàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam eléyìí ò túmọ̀ sí pé àwọn ò ní ṣe sọ̀láàtù jànáza sókùlá ṣe ṣùgbọ́n tó bá a ṣe mọ́. so eléyìí jẹ́ báyìí wáyé o ọ̀sọ̀láàtù táwọn ṣe fún ànàbẹ̀ sallallahu alayhi wa sallam kí ni túmọ̀ rẹ̀ gan-an rí bóòlù àti túmọ̀ rẹ̀ yorùbá ẹ̀túmọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam a ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́hún ẹ sọ̀rọ̀ kọ́ máa bá irọ́ lásán tílẹ̀ bá dá tẹ́ ẹ̀ máa fọ́n bu naam ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́hún kọ́ máa bá a ìtumọ̀ yẹn kò ṣe déédéé kò ṣe déédéé torí pé ṣé ìkẹ́ àti ọlọ́lọ́run ọba ò tí ì bá ni ẹ bá a rò díẹ̀ naam sa ẹnìkan ti gbà á yẹn ni pé allahumma salli ala muhammadin wa ìwọ ọlọ́ọ̀ bá wa ṣe àlékún ìkẹ́. àti ìgẹ̀ fanabi sallallahu alayhi àlékún àlékún là ń tọrọ fún kìí ṣe pé báwa ṣèké àti gẹ̀ fún à ń tọrọ àlékún ni kìí ṣe pé à ń tọrọ fún láti pilẹ̀ sẹ́yìn kó àwọn tí ò gbẹ́sìn yìí táwọn dídìrín bastard àwọn ọmọ sọ pé ìbánabi wọn nu wọn mọ ibi tó wà wọn lè sọ pé àbí òye aha nígbà tí wọn náà mọ nǹkan tú so kí là ń sọ ọlọ́mbà wa ṣe àlékún ìkẹ́ àti ọ̀là fún sàlámù yẹn ọ̀là sọlẹ́ẹ̀tù ìgẹ̀ àbíkẹ́ bá a ṣàlékún ìgẹ̀ àti ọ̀là àbí ìkẹ́ àti ọ̀là fún so kí ló burú tó orí máa ń bẹ pẹ̀lú rẹ̀ tuntun á só burú ni. So, kò burú náà sọ eléyìí ni túmọ̀ rẹ̀ sọ àdúrà táwọn àṣẹ fún anabi sallallahu alayhi wa sallam kó allahumma salli ala muhammadin wa sallim allahumma salli wa sallim ala muhammad allahumma salli wa sallim ala muhammad bá a sàlékún ìgẹ̀ àti ọlá fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ tábà wá sọ fún wọn náà pé allahumma salli alayk sèǹtà mí nínú tọ́lá sọ fún àwa púrúǹtù pé Allahumma salli alayhi sẹ́ńtà amínì náà ní pé ọlọ́mọba àṣàlékún ẹ́ ìkẹ́ àti ọ̀là fún ọ só ti rí iná mo rò pé wa ìdínú tí wọ́n fi ní àgbọ̀dọ̀ sí àṣàlátù yẹn fẹ́ lómi yàtọ̀ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tá anabi wa ń tọrọ fẹ́ni tó bá gbé zakat wá ìtumọ̀ rẹ̀ ní pọ́lọ̀ foríjì ìtumọ̀ allahumma salli alayhi tánàbí gan bá sọ fẹ́ni tó gbé zakat wa ìtumọ̀ rẹ̀ nìkéni ọlọ́run foríjì nítorí pé salli alayhi wa salli alayhim yẹn ṣàdúrà fún wa àdúrà tánàbí máa ń ṣe fún wa ni pé kọ́lọ́run foríjì wọn ọjọ́ ìbò ti ṣe jẹ́ mbẹ́. lẹ́yìn lẹ́yìn hadisi tí a fẹ́ lónìí hadisi yìí wá látọ̀dọ̀ ali ibn abi talib radiyallahu anhu. وني العباس àbúrò bàbá anabi sallallahu alayhi wa alayhi wa sallam ọmọ bíi anabi léèrè ńjọ́ kan kíkà anabi ọgbà fún un kóun ó ti yọ zakatu owó òun sílẹ̀ láyọ̀ ọlẹ̀ kánabi ọgbà kóun ó yọ zakatu owó òun láyọ̀ ọlẹ̀ ṣáájú kásìkò yíyọ rẹ̀ òtótó ń gbà yọ̀ǹda nù sẹ́mi kí tó bá kó àkókò lọ́fẹ́ yọ kò ní gbà yọ̀ǹda àmọ́ ńgbà tó ṣe pọ́ fẹ́ yọ láyọ̀ ọ́ lẹ̀ ni ó bùkátà kó gbà yọ̀ǹda torí pé àwọn ti mọ̀ pé tó bá jẹ́sìn wọn ìfagbárí lásán ṣe tó bá kó àkókò rẹ̀ ní onídìí láti lọ gbà yọ̀ǹda kankan ọ̀yọ̀ zakat oṣù kò fún wọn ni ṣùgbọ́n ǹjẹ́ ẹ wá lè gbà fún mi kí n yọ zakat owó mi láyọ̀ ọ́ lẹ̀bi ẹ rí i pé ìyàtọ̀ wà láàrin àwọn aṣíwájú wa àtàwọn tá a nírọ̀lẹ́ ayé ẹlòmíín ní sìnkú zakati ọdún mẹ́ẹ̀ẹ́dógún bẹ lọ́rùn rẹ̀ tí ò yọ torí ahun pé a adúrò owó yìí adúrò owó yìí ó sì kú bẹ́ẹ̀ ẹnìkan wá ń béèrè pé ṣé mo lè yọ zakati tèmi láyọ̀ ọlẹ̀ ọdún méjì láyọ̀ ọlẹ̀ tẹ̀rí pé èèyàn ga nítorí pé ilé ayé ìyọwọ́ làwọn fi sí àwọn àwa tá a wá dé nírọ̀lẹ́ ayé. níbo la gbélé ayé sí ọkàn kan àyà ni nínú gbáàyà nínú ọkàn ẹni tó bá yẹ pé orí ọwọ́ rẹ̀ ló wà ó máa ń rọrùn fún wọn láti ná nítorí pé owó kì í mú wọn lẹ́rú ìtòsí lọ́wà àti múná kò ṣòro ṣùgbọ́n ẹni tó kó sínú ọkàn rẹ̀ tó kó lẹ́gbàáyà rẹ̀ yóò máa ronú nígbàgbà pé ah, ah, tí wọ́n bá ní kí n fún ládùúgbò owó yìí ṣé nǹkan ò ní í ṣẹlẹ̀ nítorí pé inú ọkàn rẹ̀ ló wà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ilé ayé yìí ọwọ́ wa ni ẹjọ́ wà o ẹ má jọ ráyè nínú ọkàn wa o nítorí tó bá ti ráyè nínú ọkàn èèyàn èèyàn máa di abdu wa dirham èèyàn ó di ẹrú gold and silver ni wàláhì ẹni rí kọ́ bẹ́ẹ̀ ni kankan ṣe àfi based on money tí wọn àtẹnìkan bá túká wọn ò lè túká torí ọlọ́run based on money wọn àtẹnìkan jọ rìn wọn ò jọ rìn torí ọlọ́run àfi based on money tó àtẹnìkan bá rẹ́rìn wọn ò rẹ́rìn torí ọlọ́run àfi based on money tó bá fajúro sẹ́nìkan kò sàdédé fajúro nítorí ọlọ́run àfi nítorí kí ni gringish náà ni. a'udhu billahi minash shaitani rajim wa ma aktharuhum fid dunya al-yawm àwọn ọlọ́pọ̀ jù láyé nìsín irọ́ lásán wọn mọ ṣẹṣẹ bí ẹni Ọlọ́run ó lè pe torí Ọlọ́run ló ń ṣe wá bá yín torí Ọlọ́run ló ń ṣe wá darapọ̀ mọ́ yín torí Ọlọ́run kí ni irọ́ lásán owó ní wá tí ọba tí wàá rówó yọba túlẹ̀ táwa ní sowó táwa ní sowó Allah irọ́ lásán tí wọn afojú sọ́dọ̀ yẹn pọdọ rẹ ló ti lọ sóò lówó ìyà tí ó jẹ ọ yóò ju tèkúté ṣọ́ọ̀ṣì lọ sẹ́wọ̀n tí wọ́n máa fi sọ pé kùtè sọ́ọ̀sì kì í ṣe kí wọ́n ń bú sọ́ọ̀sì o torí pé wọ́n gbé sàrà lọ sọ́ọ̀sì àmọ́ wọ́n sọ pé yóò ta alákàjẹ́ kùtè mọ́sálásí lọ torí pé mọ́sálásí wọn máa ń ṣe kí ni <laughs> so nítorí di eléyìí báyìí nígbà tí ó bá wá yí ọba àwọn á rí i pé àwọn wọn bíìsì relationship wọn pẹ̀lú èèyàn lórí owó wàláhì ìmọ̀jẹ́kẹ̀yìn ó láwọn ẹni rí lẹ́gbẹ̀ẹ́ the more tó bá jẹ́ pé relationship rẹ pẹ̀lú àwọn èèyàn is not based on money wàláhì tẹ́ láwọn èèyàn rí ní ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni tó yẹ pé wọn ò ní fẹ́ kó bàjẹ́ fún ọ àwọn tí wọn ò ní rí kó ọmọ lọ lọ́nà tí ọ̀dà kan gbẹnu lọ àwọn ni ọ̀pọ̀ láyìíká rẹ̀ but by the time tó bá jẹ́ pé gbogbo relationship àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mùnáfìkì ni wọ́n owó náà wọ́n ń wá ó oh, àwọn tí jẹ́ ọba jẹnu gbogbo ọ̀nà táwọn sáfì tipa gba owó ńkó lọ́wọ́ rẹ̀ wọ́n mú kó lọ́wọ́ rẹ̀ níṣìbí kọ́ sọ pé tọ̀ ọ̀rọ̀ tá à ń sọ lọ ó yẹ kí n tiẹ̀ fún ọ lówó kan ọ̀n kọ́ bá kó orí tó ti máa ẹ̀sà èmi ń kọ́ bá kó mọ̀ ń wo bó wà bó wò sí owó ti máa ṣe ẹ̀sà mo ti bẹ́ẹ̀ fẹ́ fún mi ní nǹkan kan ni kí ni mo fẹ́ fún ẹ. tó ń torí pé nítorí òfojú sùn aslan kìí ṣe tọ́lọ̀ gbogbo nítorí òfojú sùn owó ni ẹ dákùnrin àwọn eléyẹn sọ àlè lówó kọ́ yọ zakat kò lè yọ kìí ṣe nǹkan eré bá ń wo bí eré yẹn o tó bá ní forty million èlò lọ́ọ́ yọ zakat one million sí one million eré ni lọ́dọ̀ àwọn wàláì ń sì fọwọ́ ra wá ń kobo lórí pé ẹ káàbọ̀ ẹ kú òrìn ẹ dé síbi eré ibi tẹ́ ẹ̀ tún ti ní jáde bọ́ sọ́wọ́ ẹlòmíì mọ́ láyé tó náà ayọ̀ one million tó wà pé òun yọ zá à so ìdínú jama ẹ dákun ẹ má jẹ́ ká máa béèzì gbèsè ayé tiwa lórí owó owó ọ̀tàn tọba ti wá ti torí owó tọba ti tẹ́ ò lè rí iyì ara rẹ rà padà máa. bí láyé ṣe rí nù torí rẹ̀ ẹ jẹ́ ká fi gáàpù sílẹ̀ ká fi àyè owó ilé ayé yìí báyìí ẹ mẹ́jẹ̀ á pé lórí rẹ̀ làwọn sì máa bára wa sí torí pé tí ìwọ bá ti wà bẹ́ẹ̀ tọ́lọ́n bá padà wàá rọ̀ ọlọ́rọ̀ lọ́la wàá rí pé fowó rẹ̀ ṣe tí yẹn bá ti wà ìgà greediness tó bá ti pọ̀jù fún ẹ rí i pé kò lè fowó ṣe bọ́ bá lówó gan kò fi ṣe torí di eléyìí Al-Abbas ó ń fi àpèjúwe tó ga púpọ̀ ó ń fi lélẹ̀ fẹ́ni tó bá ní làákàyè ìwà anabi sallallahu alayhi sallam tó o lè yọ̀ǹda fún mi kí n yọ zakatu mi láyọ̀ọ́lẹ̀ subhanallah sebe yìí mọ̀ ìpè kákòókò rè ó tó tó ké sọ̀ràn yẹn kákòókò rè ó tó tó ké sọ̀ràn yẹn bóun ló ṣe wá ayọ̀ láyọ̀ọ́lẹ̀ iná ló náà ṣe ń béèrè tánàbí bá ti ni kọ yọ ọmọ ọ̀pọ̀lọ́ ọgbà tánàbí bá ti ni kọ ọmọ yọ ó ti mọ̀ ikú bá kúkú baa ọba tó yọ bàbá sì yọ yọla ọ́ lẹ́ńkọ́ ajẹ́pẹ́ kò ní í gbà ọ wá fara jọ kínú ń gbà wal-hajj arkanu islam yòókù nù torí bàbá hajj láṣẹ àṣẹ dànù tọba ṣe sọmu ramadana láṣẹ ilẹ bí oṣù muharram o ti ṣe láṣẹ ilẹ àṣedànù tọba ṣe ṣe sọláàtù láṣẹ ilẹ pé sọláàtù fẹjìrì mo ti fẹ ṣe ilẹ látàlẹ yìí torí mo fẹ bízí láàárọ̀ ọ̀la àṣedànù. so nítorí di eléyìí ìní bàbá yìí ṣe ń béèrè síbẹ̀ làwọn náà máa béèrè tí nǹkan bá rú wa lójú sáà máa béèrè tí bá kàn máa pé kíni kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun lọ́ọ́ ṣe kíni àyẹ̀wò ẹ̀kọ́ ni pé ẹ̀sìn gbogbo èèyàn ni mu'allim sah <laughs> pé gbogbo èèyàn mu'allim ọkọ̀ pé ẹ lọ sídàrí ẹ lọ yọ sàkàtì ọlọ́ọ̀bá so àwọn àwọn àwọn mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ìdí tá a máa fi béèrè ni ó bi anabi sallallahu alaihi léèrè farakhasa lahu fi sì ṣe dẹ́kun fún pé bẹ́ẹ̀ ni ó lè yọ láyọ̀ ọ̀lẹ̀ o lè yọ láyọ̀ ọ̀lẹ̀ eléyìí fi hàn wá pọ̀tọ́ pẹ́ni tó lówó kó yọ zakati láyọ̀ ọ̀lẹ̀ bíi káyí pé oṣù ṣàbẹ́ẹ̀n iná lóṣù tó yẹ kó yọ zakati ṣàbẹ́ẹ̀n sì jóṣù kèlò oṣù kẹjọ oṣù kẹjọ ló yẹ kó yọ zakati ọwọ́ àti wá yọ zakati rẹ ní oṣù sọfàr sọfàr jóṣù kèlò oṣù kejì oṣù mélòó ní nkú oṣù mẹ́fà ọyọ́ ọ̀lẹ̀ lóṣù mẹ́fà kò sí wàhálà ọlọ́wọ́ gbà eléyìí jẹ́ ohun tí àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà táwọn náà fara mọ́ pé kò burú ká yọ zakatu láyọ̀ ọ̀lẹ̀ kò burú ká yọ láyọ̀ ọ̀lẹ̀ àwọn kan sọ pé kò tọ́ kò tọ́ nítorí wípé tá a bá yọ láyọ̀ ọ̀lẹ̀ tá a bá yọ láyọ̀ ọ̀lẹ̀ ń ṣe la yọ kákòókò rè ó tó tó tá a bá sì ṣe ẹ̀sìn kákòókò rẹ̀ tó tó kò ní jẹ́ gbígbà aslu dhalika as-salah gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé sọ̀lá àti tá a bá ṣe kákòókò rẹ̀ tó tó kò ní gbà wọ́n níbẹ̀ náà lórí a sọ yìí pé eléyìí ò kankan ẹ̀ka jẹnu yà lásán ni nítorí pé anabi sallallahu alaihi wasallam sọ pọ́tọ́ gbogbo èrò orí tí yẹn bá fẹ́ rògbà náà yóò jẹ fasidul i'tibar kò lẹ́tọ̀ọ́ ká tiẹ̀ wówó lábàsínyìn ó túmọ̀ sí pé o lè yọ zakati rẹ ní àyọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n o ìgbàtẹ́ bá yọ zakat láyọ̀ lẹ̀ ẹ̀ wàá kọ́ àkọọ́lẹ̀ torí pé kú ń bẹ ìwọ ti yọ zakat sílẹ̀ lóṣù sọ́fà ọlọ́wọ́n bá wá kádàrà pé kó o kú ní oṣù Ramadan sẹ́wọ̀n kí ṣàbán ń sì ní déètì tó máa yọ zakat tẹ́lẹ̀ ó sì ti yọ ọ́ lẹ̀ lóṣù sọ́fà ọ̀ wàá kọ́ àkọọ́lẹ̀ nu dáárì rẹ̀ pé bihamdillahi wa fadlihi mo ti yọ zakati tọdún yìí o láyọ̀ ọlẹ̀ láti oṣù sọfàr ọ mọ̀ pé ó kù tẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ó kù náà mọ̀ pé òun ó kù ọkọ̀ àkọọ́lẹ̀ má tan ara rẹ jẹ ọkọ̀ àkọọ́lẹ̀ kọ́ má da wàhálà alẹ̀ tó bá kú ha ọwọ́ ọkọ̀ àkọọ́lẹ̀ báyìí pé ọlọ́run ti ràn mí lọ́wọ́ ti yọ zakati owó mi o láti oṣù kejì o ó tilẹ̀ jẹ́ ọmọ o ṣùgbọ́n lọ́dún yìí mo ti yọ láyọ̀ ọlẹ̀ èèyàn ọlọ́run ká dára pé kéèyàn kú Ramadan àwọn ọmọ sì mọ̀ pé ṣàbán lèèyàn máa yọ àwọn á ń wò pé bóyá bàbá wọ́n fẹ́ lọ zakat wọn la lọ́dún yìí di Ramadan ni Ramadan iná ni bàbá sì kú yìí tó nígbà táwọn bá ń túwò wò táwọn fẹ́ máa ṣírò pé zakat táwọn yọ nu owó rẹ̀ torí pé nínú àwọn ẹ̀tọ́ tá a yọ nínú dúkìá nù náà so wọn á wò pé zakat táwọn yọ nu owó rẹ̀ wọ́n bá rí tọkọ àkọọ́lẹ̀ pò ti yọ alhamdulillah tọ́ba kọ àkọọ́lẹ̀ yóò di yíyọ lẹ́ẹ̀mejì yóò di iyọ lẹ́ẹ̀mejì tí ó sì ní tuma ó ti ń yọ zakari tó bá kú sálẹ̀ má bá yọ lọ́dọọdún ìbéèrè ni naam rárá báwọn naam ó ti ń palẹ̀ yárí sálẹ̀ má bá pa lọ́dọọdún bóò ni ọ̀sẹ̀ bóò ni ọ̀sẹ̀ tọ́ torí wọn ti kó ti lọ fa owó ti dowó ẹlòmíì ó ti skata. yẹn ni pé owó yìí sùjọ tẹ́lẹ̀ lọ́wọ́ ẹnìkan ní ti wá sí kí ni skata tó skata èyí tó bọ́ sọ́wọ́ tiẹ̀ kò tó kò títà lọ yọ tara rẹ ni àbí ti bàbá rẹ tara rẹ ni bàbá ti lọ ti wọn wọn ti ní ìtì nà ó túmọ̀ sí pé kó o lówó kọ́ ọ má lè mùsíbà tún nù o tí èèyàn bá lówó tí ò lè mùsíbà téèyàn jẹ́ ikpe kò hàn lára oúnjẹ tí ń jẹ kpórówó kò lára aṣọ tí ń wọ̀ kpórówó kò lára bàtà kpórówó kò lára alé tí ń so because ń kójọ fún náà rí talẹ̀ ń kójọ fún gbogbo èèyàn ló lówó wàláyé abẹ́yẹn ọgbà bẹ́ẹ̀ gbogbo èèyàn ló

fìlà tí ń dé sórí owó ni àbí èso owó bàtà tó ní sówó ni àbí èso owó bẹ́ẹ̀dì rẹ̀ owó ni àbí èso owó gbogbo ẹ̀ látàtà sanwó olówó òun ọ̀fẹ́ tà nígbà tó wà láyé níbi sọ pé kò sí kíni kò sówó torí gbogbo èèyàn ló lówó wàlá ìdí inú tó fi jẹ́ kí tí èèyàn bá kú ẹ rí pé ẹ rí nǹkan tẹ́ fi sanwó tó jẹ náà ni nítorí pé n tó ní tòun ọ̀fẹ́ náà kò sí tàbí ṣùgbọ́n wípé náà làwọn lásọdowó bó ṣe ká fi gbogbo ẹgbà parọ́ tá a fi rówó tá a fi san fáwọn ẹni tó jẹ lówó àṣẹ tẹlẹ ìtumọ̀ sí wípé ẹ ká gbìyànjú jàmà ó yẹ pé níta ní kámi rẹ̀ lára wa ó wù ọ́ lọ pé tó ń bá kó ń pa rẹ̀ lára ọlọ́wọ́n bá kọ́ran wa lọ́wọ́ lórí àti máa ṣe tiẹ̀ kó fi ìfẹ́ àti máa ṣẹ̀sìn rẹ̀ kó fi sí wa lọ́kàn kó wa fi rọ̀ wa lọ́rùn jù báyìí lọ. subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aleykum salaam.